إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم فون الله وباشدة أطريك أتي بيالون فون أتواجدة النبي ومحمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé àwọn sọ̀hábà rẹ̀ gbogbo tó ń tọ́lá náà rẹ̀ tí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́run kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wọn ní àpapọ̀ àwọn àti àwọn gbé ètò àdínú yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbogbo alákí pẹ̀lú wa rahmatulahi wa barakatuhu na ètò tí mò ń bábọ̀ wá láti bí mẹ́fà sẹ́yìn tòun náà ni màá máa bá lọ padà tí mo kọ́ra ni tó ní òní ọ̀rọ̀ tí ń bábọ̀ òun náà ni màá máa bá lọ òun náà ni ọ̀rọ̀ tó ní jálàbí ṣíṣe iṣẹ́ jálàbí tó à ń ṣàlàyé pé jálàbí ó kó àwọn aburú sínú tí kì í ṣe aburú díẹ̀ tó fi yẹ kí ẹni tó bá ń jẹ́ mùsùlùmí tó ó yẹ kó wo lẹ́lẹ̀kejì kó tún wò pé irú iṣẹ́ wo leléyìí ẹ̀rẹ̀ ẹlòmíì gan yóò máa fi fọwọ́ gbárí pé òun jogún rẹ̀ látọ̀dọ̀ bàbá òun ni bẹ́ẹ̀ ni ẹlòmíì ọmọ ní à ah, ibi tóun ti bá a dé yìí tàbí ní tí àwọn àgbàlagbà fi léwu lọ́wọ́ so yíwèé ṣe ẹ̀rífà yíwèé ṣe tíyẹn máa fi ń ṣe àwíjàre lọ́dọ̀ ọlọ́run ọba ní tó bá dáa náà lèyàn lè fi ṣe àwíjàre lọ́dọ̀ ọlọ́run pé mo ṣe bá nìyẹn so bẹ́ẹ̀ lèmi náà ti ń ṣe so wakadhalika wajadna alayhi aba'ana wa inna ala atharihim lamuqtafun aw lamuqtadun ẹ̀hẹ́ tó wá ṣe pé nǹkan rẹ ni ah tó kí wọ́n bá lọ́mọ náà so fàbí àwọn náà ìmọ̀ ọ́ dáa jù àmọ́ tó bá ṣe pé nǹkan tó ṣe pé èèyàn ń padà ń rí pé kinní yìí ẹ̀ kì í sọ̀nà tó dáa àti kí mùsùlùmí ọ̀nà tó fi jìnà tí o nínú àwọn ọ̀nà tí mo ń bá lọ ni pé àwọn iṣẹ́ tó lágbára tó jẹ́ iṣẹ́ ẹbí tí ń bẹ níbi jálàbí òun ni mò ń ṣàlàyé lọ́wọ́ tóbi tí mo wá wà ní oògùn ṣíṣe oògùn ṣíṣe mo wá rí i pé ó ní bùkátà sí ká yàn nàna àwọn oògùn ṣíṣe yẹn tó ẹ̀rí mo ti wá ṣàlàyé oògùn ìṣọ́ra ní ìjẹ́ẹ̀dógún oògùn ìṣọ́ra ipe ogun ìṣọ́ra ara àwọn ogun tó yẹ kí mùsùlùmí ó jìnnà sí ni tó bá ti ní oògùn yìí oògùn ṣọ́ra ni hmm, àbí ájò yìí ájò ni tó kéèyàn ó jìnnà sí nítorí pé kí ni ọlọ́run ọba ni ọba tó máa ń ẹrú rẹ̀ pọ̀ tọ́lọ́n ti jẹ́ kó ni ọba tí mo máa ń sọ yín ala kulli shay'in hafiz ọlọ́run ni èmi ni mò ń sọ gbogbo nǹkan tó bá kan náà ọlọ́run ẹni inna rabbi ala kulli shay'in hafiz ló wà ní èmi ọ́ ní mi èmi ọlọ́run bá èmi ni mò ń sọ gbogbo nǹkan tí mo dá iṣẹ́ ọlọ́run lélẹ́yìí kọ́ sọ ohun tó dá àmọ́ kó wá di pé wọ́n ń wá ọ̀nà míì tẹ́ tó mi yẹn bá nílà ká ìyẹ̀rìn wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ti ń ṣe ìsọ̀rí kó làwọn tó ń ṣe gan Allah àmọ́ rí nǹkan tó wọ́n tó fi ń ṣe wọ́n alẹ́ lọ lè wá orí kinní kan orí kinní kan orí eh, ṣèdé orí kinní kan ẹwà àjò mátàrí dákun ṣèdé wọ́n pa ṣèdé aburú òṣè ṣèdé lẹ́yìn rí rí rẹ̀ fi gún nǹkan wọ́n aburú bá náà ni àti asínrín níka àti bá aburú bá sínrín náà lẹ́fi dípẹ́ fi rí ju nǹkan àti gbogbo àwọn nǹkan báyìí tí àwọn èèyàn fi ń ṣe ogun ìṣọ́ra tó kọ́ mi yàn kó ronú wọ́n di kẹfìrí jáde kó nínú ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba wá bọ́ sínú islam orí ànábì wá sọ ọ̀nà tí èèyàn máa fi ń wá ìṣọ́ lọ́dọ̀ ọba tó dání lọ́dọ̀ ọlọ́run hmm, ànábì wá ṣàlàyé fún wa àwọn àtikárò wà àtikárò wà tí sí ayé lè má gbà mí láti lè máa kà á ní orí afẹ́fẹ́ tí mo wà yìí àmọ́ èyí tí ó súnmọ́ wa jù kùrùsí Allahu akbar Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ànábì sallallahu alaihi wasallam ní pé ẹni tó bá kà á yà tó bá kà á láàárọ̀ tó bá kà lálẹ́ ọlọ́wọ́n yan àwọn màláíkà tí ó máa ṣọ́ aburú èèyàn àtàlẹ̀jẹ̀nu kò ní lè dọ́dọ̀ rẹ̀ wallahi Ànábì sallallahu alaihi wasallam lórí rẹ̀ so kó sì ó sì gbọdọ̀ dára lójú kí bó ṣe náà nìyẹn tó ara ètò tó súnmọ́ wa òun náà ni amana Ànábì sallallahu alaihi wasallam ó ṣe kó yé wa pé ìsọ ọlọ́wọ́n ọba ni bẹ́ẹ̀ náà ni mu'awwidhatayn qul a'udhu bi rabbil so àwọn nǹkan tó jẹ́ àyà ìṣẹ̀lẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ náà ni أعوذ بكلمة الله التامة من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء والسميع العليم àlẹ́bí ní tẹ́bá ti ń ka láàárọ̀ tẹ́ ń ka nírọ̀lẹ́ iṣẹ́ ọlọ́run ó tún fún yín ẹ nídìí gbẹ́rẹ́ ẹ nídìí ọṣẹ dúdú ẹ nídìí nǹkan dúdú kan tẹ́ máa là so àlẹ́bí sọ̀rọ̀ sọ́là òun lọ́kọ́ wa ṣé wàá rí ibi tí wọ́n fẹ́ lọ ọgá lónìí ẹ̀tọ́ èyí tí mo sọ yìí ẹni tí kò bá rí mi gbọ́ tàbí kò rí mi lórí kò rí àwọn nǹkan tí mò ń sọ yìí kó rí dè so lọ́lẹ̀ ra tíra tó ń pè ní hisnul muslim muslim citadel so tó bá ti wọ contact rẹ̀ wàá rí gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí níbẹ̀ na bákan náà ẹni tó bá ní àwọn afá súnà tí èsì àwọn afá súnà ní sọ fún ọ o àwọn onísúnà so kìí tí ń fi ẹ̀sìn jẹun o so wọ́n ṣàlàyé wọ́n ṣàlàyé rẹ̀ fún nǹkan tí ń sọ yìí náà ìtumọ̀ fẹ́ dúró lé lérí lónìí gangan òun náà ni sẹ́ṣẹ̀rù risk oògùn owó òun náà máa ń pè ní àwúre hmm. òun náà máa ń pè ní àwúre àwúre owó ẹlòmíà pè ní osólẹ̀ hmm, Allahu Akbar ó osólẹ̀ so oríṣiríṣi ọkọ tẹ̀ ń pè é oko oríṣiríṣi tí ń jẹ́ so oògùn owó náà owó ń jẹ́. wàláhì làwọn ó yẹ kí ọmọ ènìyàn kó jẹ́ mùsùlùmí kó ronú padà síbi ẹ̀sìn rẹ̀ kó sì wòye kó wo nǹkan tí ọlọ́wọ́n bá ní kó wá ṣe nílẹ̀ ayé tó ó sì gbọdọ̀ dáyà lójú ẹ̀rí kódà náà ni ó fi wàhálà yóò mọ bàánú jẹ́ ẹ̀rí pé mo ń sọ pé ní tí mo ń kókó tí mo fi ń ṣe ọ̀rọ̀ yìí nítorí àwọn ọmọ kéwú àwọn kan jẹ́ ọmọ kéwú àbí ìwọ tó jẹ́ oníjàlábí tó ti jẹ́ púpọ̀ náà ọba rẹ̀ ń bẹ̀ ni àbójógún rẹ̀ ni so kò sẹ́ni tó lè jiyàn eléyìí yóò kò sínú sẹ́jálàbí ogun owó àwọn ọ̀nà oríṣiríṣi náà wá ń gbà ṣe ìtànfọ́sẹ́ gún ń bẹ ìtí wọ́n jó tó mọ̀ sí nǹkan lò ń bẹ yìí ní ìbẹ́ tó yẹ pé wọ́n lọ lè gbé aláfàfà gbogbo àwọn ọ̀nà burúkú tẹ̀ fi ń ṣe yẹn so òun náà ẹ̀yin náà lẹ tó ń bá a débi pé ẹ̀ ń ṣe yahoo plus ara rẹ̀ náà ni òun sì ráfà kí ló ní oníyàwó ni òun ló sì ní abẹ́ẹ̀lì ẹ̀ kọ́lá eré ìkan dàrú débi pé ń sì ń dìfẹ́ǹdì rẹ̀ pé yahu òun ní ń jẹ́ yahu nítorí yahu wà ní wọ́n ń pè ń kọ́ lọ́hùn ní ń jẹ́ bẹ́ẹ̀ subhanallah subhanallah ṣe é di báwọn yẹn ti máa ń wá aburú aburú bó ṣe máa wáwó kọ́ọ̀rẹ́ láti fẹ́ máa pè é nù gbogbo tó ń jẹ́ aburú tí ò ní nǹkan méjì inú ó sì máa wó kọ́ọ̀rẹ́ ó sì máa pè é wọ́n máa fi pọ́ máa kọ́ dáadáa pè é tòun náà ni pé oògùn owó ìlànà èṣù tó ní agbára ni yàní èṣù tó ní agbára náà ni oògùn owó kódà èyí ó rí i pé ẹni tí wọ́n ń ṣoògùn owó ẹnìyẹn jìnnà sí ìgbàgbọ́ yányán torí pé inú tí ò gbọdọ̀ rú wa lójú ní gbogbo tó bá ń jẹ́ fundamentalism náà ni tó wá ní nǹkan jẹ́ òṣùlù àkídà wọn ni kéèyàn mọ̀ pé ọlọ́run bá ti kádàrá àwọn nǹkan kan fún wa torí pé nǹkan yẹn kò sí lè yín gín àfi tó bá kàn sá eré wọ́n lọ lè gbọ́ ní ìṣù ẹ̀rí so ara ń tí anabi sallallahu alayhi wa sallam nínú hadithi hadithi ń bẹnu arba'un ìmáàmì náwáwí arba'un náwáwí n tí mo fi ń rafa tí mo fi tí mo fi ń rifa sí arba'un náwáwí àni pé kó lójú ọmọ lè kéwú tí ó lọbẹ kódà ní skul ní skul wọn fi arba'un náà ń bẹ nínú òun náà ń pè ní forty hadith so ń bẹ nínú sílábọ̀sì àwọn ọmọ secondary school so omi ìpẹ́tọ́ wa pé èèyàn bá serious gan fún islamic studies secondary school gbogbo tí n sọ yìí gbọdọ̀ yí ọ yékéyéké ni anabi sallallahu alayhi wa sallam ibn Mas'ud ní anabi sallallahu alayhi wa sallam sọ fún un pé inna ahdakum àbíndí àdìsí mi ni yujma'u khalqa ahdikum yujma'u khalqa ahdikum fi batni ummihi arba'ina yawman nutfa anabi ni yóò wà nínú ìyá rẹ̀ fún forty days òun ni stage àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yóò tó lo forty days ní ẹ̀jẹ̀ kíkí ẹlẹ́ẹ̀kejì yóò di bá ẹlẹ́ẹ̀kẹta yóò di bá ti ẹran tó oṣù mẹ́rin pé nù tí oṣù mẹ́rin yẹn bá ti pé yursalu ilayhi malak ọlọ́run àwọn màláíkà kan sí wa yunfakhu wa yu'maru bi arba'i kalimat wọ́n wà ní kankan mẹ́rin tí wọ́n kọ kalẹ̀ fún ọmọ yẹn láti inú oyún ẹ̀rí àti inú oyún ni wọ́n ti kọ kalẹ̀ bí kẹ́tì bí rìzìkì yìí wọ́n kọ rìzìkì rẹ̀ gbogbo tó bá ní láyé rẹ lárúsìkì owó wọn ti kọ kalẹ̀ fún ọ Allahu akbar ṣé rí báyìí náà ni ọmọ ènìyàn ó kàn níbi kó ní sùúrù má lọ lè rin ọ̀nà tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ nítorí pé òun wá owó torí pé òun wá rárúsìkì wọn náà mà tí wọn náà bá ti ọmọ èèyàn náà mọ̀ tí wọn náà bá ti rin ọ̀nà burúkú ọ̀nà tó wù ní lè gbé jáde sáwọn èèyàn kì í sọ̀nà iṣẹ́ kì í ṣiṣẹ́ òní lè sọ so iná ni anabi sallallahu alaihi wasallam ń sọ fún wa nù àdìsí Jabir àdìsí ìbẹnu tó ní Ibn Majah anabi sallallahu alaihi wasallam ó ní ayu an-nas ittaqullaha anabi ní ẹ̀yin èèyàn ẹ máa bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run wa ajmilu fi talabi ẹ wá àrísìkí yìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ fa ẹ wá síkì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wa inna nafsan ànábì ní ṣe rí dájúdájú ẹ̀mí kọ̀ọ̀kan láǹtẹ̀ mú ta ẹ̀mí yẹn ò lè kú èèyàn lè jáde kó láyé tó fi ya ha hàtàtẹ̀ tó fi ha rẹ̀ ó pè é àpótọ́ bí bá ń lọ́ra bí ó tètè dé ló ti wọ́n tẹ́kùn lọ́ à yẹn lè lọ́ra àmọ́ n tó bá kọ fún ọ pé yóò dé n tó ní láyé wà òní wàájúmélò fi tọ́lẹ̀ ẹ̀rọra máa wá ń tí ẹ̀ áríbìkì yẹn máa wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ anábì ní khudhu ma halla wada'u ma hurrima ẹ̀ ń tó bá jẹ́ ẹ̀tọ́ náà ni ẹ máa mú ohun tó lúwọ bá ṣe léèwọ̀ ẹ jìnà sí ẹ̀rí ẹ má wá owó lọ́nà ìwọ̀ ẹ̀rí ẹ má wá owó lọ́nà ìwọ̀ mo wá sọ lẹ́ẹ̀kan pé ẹni tí ó bá ń jẹ́ pé máa ń ṣògùn owó ẹni ìyẹn ah, ó súnmọ́ ṣètọ́ni torí ṣètọ́ni ní ń dẹ́rùbà ṣètọ́ni ọmọ dẹ́rùbà pé hey ọmọ ní rú ọmọ ní rí ṣe hey ọ̀ ya sá erékeré wọn náà ya lọ lè máa wá tí wọn ní tètè tó lò la ilaha olúwa bá ń sọ nínú suratul Baqara aya 268 ló wà ní ash-shaytanu ya'idukumul faqra. ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم قلوا أنا إيشو يعدكم الفقر الشيطان يوم ديرو سبعيني كياني rí ṣe ẹ mọ̀ wá gbọ́ wọn ni àwọn àfà wọn ti jagun wọn ti jagun wọn ti jagun ogun àìmọ̀kan wọn ti jà dáridárí àkànnà ń bẹ wọn ti jagun àìsàn so gbàtọ́ wáyé ánìsìn wọ́n á ń ja ogun òsì ẹ̀dàkùn ogun òun ní jẹ́ ogun òsì harbul fakiri ogun òun ní jẹ́ ogun òsì ju kéèyàn ní iṣẹ́ tí ń ṣe lọ ọmọ ènìyàn àfàmọ́ ní iṣẹ́ tí ń ṣe ni tó bá ní iṣẹ́ tí ń ṣe fẹ̀mí bí àwọn àfà tí ò níṣẹ́ tí ń ṣe bó ti ń fẹ̀mí òun náà ní ìṣẹ̀mí tálíkà ìṣẹ̀mí tálíkà ni tó ẹni ẹ̀ gbogbo àfà àwọn ẹ̀ mọ̀ gbọ́ wọn kódà bá ṣe pé àwọn àfa àlọrin tẹ́ ń sọ yìí náà ni ìṣẹ̀mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìṣẹ̀mí tálíkà náà ń ṣe but lónìí àdánwò tó bá yín ni pé ọ̀yàn àfa àfa ṣe tán láti fẹ́ ṣe bí olówó ó fẹ́ lu mọ́tò olówó ó fẹ́ gbélé olówó ó fẹ́ wọṣọ olówó kódà ó ṣẹ̀ níbi olówó ó ṣe fáàrí olówó pé ò ní owó tó ní so náà lọ́wọ́ fà á ní oríṣiríṣi fi wá ń jẹ jáde ṣe wá wu àgbákò tí ń bá nìsín tí ń bá ẹ mọ̀ gbọ́ wọn jiyàn nìkan gbé ẹ mọ̀ gbọ́ wọn jiyàn ìgbà kan nílọrin nílọrin àmọ́ tara wa jẹ ṣe á àwọn wòlíì pọ̀ lọrin wọ́n sàmọ̀ ya wòlíì ni àwọn sàrí ó sàmọ̀ jì ni wòlíì kọ̀ àṣé wọ́n ń jiyàn wọ́n ń lọ lè ń wú sàárè wọ́n ń wú eré àwọn èèyàn ni ẹ̀rí <clears throat> eré àwọn èèyàn tí wọ́n ń wú ẹ dákun tí ì bá ṣe pé nǹkan ti ṣe èèyàn ẹ dákun ń wú eré èèyàn nílọrin nílẹ̀ Yorùbá ṣé èyí òun jẹ́ ó jẹ́ tó gbọdọ̀ mọ́ tàyálà kódà lórí rédíò ṣe bá ń sọ Emirates ń sọ nínú nínú jíngù wọn wípé ẹ mọ wúrí yẹn mọ ẹ mọ rìn nìkúrin mọ ẹyin ọmọ Ìlọrin ẹ ṣọ́ra fún wọn kí ló wá dé tó di pé arọ ọmọ tàwọ gbà tó ń sọ pé àfọn àfáà ń ṣe ẹbọ ń wú eré èèyàn tí wọn ò ṣe ní sọ parọ́ mọ́ wọn ni wàláhì àti mọ̀rọ̀ tí òrújú lọ́rọ̀ yìí tó kí wá ní tiẹ̀ kí ní tiẹ̀ tó tó wá burú fún ọdẹ pé lẹ́bù pé níta gbangba lójúdi ọba lójúdi ọba ó sì sọ fáwọn èèyàn pé ẹni tí wọ́n ń hu eré rẹ̀ wọn náà kí ló ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ la ilaha illallah la ilaha illallah so pé ẹni tí wọ́n ń hu kí ló ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ìtumọ̀ rẹ̀ náà ni pé ká máa hu ìtọ́nà kan àbí àtẹ̀wá bí táàbù tẹ̀ bọ́ gbẹ́tùmọ̀ òun sí gan-an kò ṣe gbé pé ẹjẹ́ ká gbé báyà tó fẹ́ sọ ni kò sí tùmọ̀ ju pé ah, ẹni tẹ́ni yìí encourage aburú yìí náà ni yíyan kọ́ lójú kẹ́ máa wúre yẹn ètò wa ń sọ fáwọn yẹn pé kí lè léyìn fẹ́ gbé jáde pé ó lè pé aburú mi tó ń bẹ aburú mi bẹ ní pé ìwú eré èèyàn yẹn nǹkan tó kéré ni subhanallah tọ́dà kò wọ́n àmọ́ ní àwọn afá àwọn sínú ń pa àwọn láfẹ́ ẹlẹ́bọ ṣẹ́ẹ́rì pé olóṣèlú gan ló pè yín pé ẹlẹ́bọ lẹ́ ń ṣe kẹ́lẹ́ bọ ní ara wa ń ta yín tó tẹ́ kẹ́ sọ náà ni pé ẹ̀yin èé wú eré èèyàn pé a kì ń wú eré èèyàn yóò lọ bá àlọ́kọ́ wa máa ní kí ni ẹni fẹ́ ń wú eré rẹ̀ ń kí ni kí ló ní kí ló gbèsè ńlẹ̀ ayé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ subhanallah sogbo àwọn tó ti lọ náà ṣáájú náà nínú fámìlì ẹnìkọ̀ọ̀kan wa náà kí wọ́n ní kílákíná gbèsè kí wọ́n hú wọn kí wọ́n rí bàbá wọn àbí kíníkílá àwọn náà gbèsè àbí kí ni àwọn bàbá wọn kálukú tó ti lọ náà kí wọ́n gbèsè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí sọ̀rọ̀ gan kí ni bàbá rẹ̀ náà gbèsè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ike wọn kí ni gbé kí wọ́n á eré bàbá rẹ̀ bóun ni ó sì rí fi ọ̀dà kojú ká bẹ̀rù ọlọ́wọ́ ọba anabi sallallahu alayhi wa sallam wọ́n ní kásìrò ìzọ́mì mẹ́yìtì ka kásìrìhì hayyan kásìrò ìzọ́mì mẹ́yìtì ka kásìrìhì hayyan anábì ní kí ọmọ lọ lè gé egun òkú kó oorun kọ́dà ordinary lásán kó jẹ́ pé òkú ti gan ẹ wá fẹ́ ẹfẹ́ ẹfẹ́ ẹfẹ́ ẹfẹ́ wẹ̀ kò ní ìdíkẹ́ mọ́ ní ẹjẹ́ ká oorun ara rẹ̀ kó bá lè rọ̀ káì ìsìlámù ni ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ so torí pọ́ mi ìyàn ẹni àpọ́nlé ni kan tó wá ní wọ́n ti wá sin kì í tẹ̀ wá sí pé wọ́n rún kó fi rọ̀ wọ́n gé wọ́n fẹ́ lọ lè fi ṣe aburú ni wọ́n fẹ́ lọ lè fi ṣògùn subhanallah wọ́n wá ń sọ pé kí ni ó gbé sí ilé ayé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló ní kí ló kójọ orú eléyìí ó burú fáwùjọ yìí wàláhì káwọn kí tí ọmọ gbóró ọ̀rọ̀ yìí nílùú lọ́rin nílùú lọ́rin wàláhì ó burú ó burú so a rò kó bóyá ó wúlò ní ìgbà tí wọ́n tó gbé ọ síbi tí tọ́ta rò pé ìbò ipò yẹn tán pọ́n lé àtó ní wúlò ń bẹ̀ náà tó ló eléyìí àpẹẹrẹ pé òní wúlò ni ẹ́ ṣe ọlọ́nkọ́ mọ́ ṣàṣàánú fún wa ẹ dákun ẹ̀yin ọ̀dọ́ ọ̀rọ̀ orí ibú ní ń sọ o ọ̀rọ̀kọ̀rọ̀ ní ń sọ o torí mo gbọ́ pé àwọn náà wá ilmi máa حيث ما يممت ينفعني صدري وعاء لها لا بطن صندوقي والله ìmọ̀láfà máa fi ń ṣe fáàrí ìmọ̀láfà máa fi ń ṣe fáàrí àmọ́ kọ́fà ọmọ ní òun fẹ́ fi owó ṣe fáàrí subhanallah wàláì yóò pàrọ̀ lè já sínú fìtínà ni yóò já sínú fìtínà ni in tí ò sí náà wákàkiri so bẹ́ẹ̀ náà ni kéèyàn ní pé àwọn èyí tó gùn àṣírí làwa ń ṣe àṣírí òní ń tábà ń sọ̀rọ̀ ògùn owó ògùn owó dúdú ń bẹ ògùn owó funfun ń bẹ gbogbo ẹni tó bá ní náà ń n làwọn ń sà àmú sáyò àmú gòbárì ní àwọn ń sà ní kówó jáde fáwọn ní ṣèkínní funfun náà ní ṣe ẹni ẹ náà lòun náà lòun náà sẹ́yìn náà ń pè láfẹ̀ wà ní àwọn àṣírí àṣírí oníkan dì mọ́ kí ni so ronú karùnú pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ ń jẹ́ onílé kéwù ẹ̀yin ní jálàbí ẹ̀yin jálàbí gbogbo ọ̀nà téyìn orin ẹ̀dá kò sí ayé yìí náà ló lè tó báyìí lójú wa bal tu'thiruna al-hayata ad-dunya ṣe ti wá sa ayé láyà tó báyìí ti wá kó ayé mọ́yà tó báyìí sọ ayé di bá rí a lọ wá di pé mo wá jí àwọn èèyàn gbé wọ́n jí eré èèyàn hú wọ́n gbé odidi èèyàn wọ́n máa jẹ wọ́n máa fi gúnṣẹ́ wọ́n máa dín jẹ nítorí pé kí ni ẹ̀wọ̀ àwọn ẹ̀yìn náà lẹ kó bá gbogbo àwọn agbóhùn àwọn tó ń jọ tó ń ṣe yahoo kí lónìí náà ní sí yahoo plus yìí ẹ̀yìn nǹkan yìí náà ni ẹ̀yìn yìí náà ni so kọ́lọ́kọ́mọ́ ṣáà ṣe àtúnṣe gbogbo wa tó dákun oògùn owó oògùn kọ́lá yíò náà lára rẹ̀ náà ni oògùn pé oògùn tajà lè ní í ṣe kí ní jẹ́ oògùn tajà oògùn tajà so lóòótọ́ o ti ní ọjà rẹ̀ ó ní ìdíṣẹ́ fáwọn eléyìí ò tiẹ̀ ní oògùn owó nù ó ní ọ̀sẹ́ só ó ní ọ̀sẹ́ só òun náà ń gbọ́ ní olùsólẹ̀ ẹlòmíì wọn ló gbé nǹkan jẹ ẹlòmíì wọn ní kó gbé kíníkan síbi kan wọn ni ah, gbogbo eléyìí wàláì kò kí ń ṣe ìlànà tí mùsùlùmí máa rìn ìlànà tí òfin ní báyìí lọ́wọ́ náà tẹ́lú mi bá lọ tán kẹdàkùn mélòó lọ fẹ́ ná bẹ̀ gan kí o ti ẹ̀ jòkó wàláì ronú rẹ̀ pé oògùn tí wọ́n fẹ́ lọ lè máa ṣe kì í gan àbí ìyàwó pẹ̀lú tí wọ́n fẹ́ lọ wàláì ṣe é tán o ò lè ná ten percent fúnra ara rẹ̀ sórí ten percent tó bá ló tó wá náà náà fúnra ara rẹ̀ o ò lè dá a lò o ò lè dá a lò tó bá ra mọ́tò ra mọ́tò forty million ó lè dáàgùn àwọn tí wọn mọ̀ pé ìgbà tó ń ra tó ń wà tó ń sìn nínú ìgbà tó jìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn lẹ́jọ́ wọn gùn kàkiri tó bá fọ́ ó lè dá gbogbo ẹ̀jọ̀ kó o gbìyàn sí náà ni àwọn yóò tó dọ̀tí rẹ̀ fún ọ. so náà ni kí n ronú tó bá jẹ́ ògbìn lẹ́yìn kìyàmọ̀ wá sì dá ìṣòro tẹ̀ rẹ̀ ṣe. gbogbo ẹ̀ ní mùsùlùmí gbọdọ̀ ronú nípa rẹ̀ kó lọ́ọ́ ṣe ìtọ́lọ́mọ bá fún ọ lọ́nà aláàlú yóò kúkú fún ọ àmọ́ kí ọmọ wa encourage ẹbọ harifa olóṣèlú ń sọ fún yín pé àníṣe ẹbọ lẹ́yìn àfáàn tó yín yẹ kó dìjà tí wàá pé yẹn jẹ́ nǹkan kí nǹkan tí wàá pé yẹn jẹ́ nǹkan kí nǹkan ọkọ̀ daṣọ àfa àbúrà wọn lọ́n kọ́ mọ́ ṣàtún wa ṣe o tó òun náà ni pé eh, àwọn tó mọ láwọn ń wá ń ta òka òka ìtajà àbí ọṣẹ ìtajà ọṣẹ awọ́rò ẹ̀kíní eh, kan gbogbo ẹ̀yàn yán ọbọ̀ sábẹ́ ipe ntí ọlọ́run ọba ọ̀fẹ́ ogun tí ò dá kí ọmọ ṣe ni so ìtẹ́sí wa mọ̀ pé kò dáa ǹjẹ́ rí ẹnìkan rí kọ́ wa lọ sí tó lọ́lẹ́ máa ní ìwòsàn ní níjò lẹ lọ sí hospital rí láyé àbí tẹ lọ sí chemist kẹ wá ní mo fẹ́ ra oògùn kí n lè máa tà àbí mo fẹ́ ra oògùn kí n lè máa lówó kò ṣeé ṣe lẹ́lẹ́ yóò ti mọ dá mọ̀ pé hmm, ó mi pé ìlànà búkan ni so ẹlòmíì ni ẹlòmíì ọmọ bíbí inú rẹ̀ yóò fi ṣàbúrú yìí ẹlòmíì kọ́ àwọn bá dé pé wọ́n fi ìyàwó wọn ṣe ẹwà ní ìtàn wọ́n mọ kó pọ́nmọ́ náà kó pàǹtì àwọn èèyàn káàkiri torí ọlọ́run ẹ́ kó pàǹtì àwọn obìnrin káàkiri kí náà wá káàkiri ọ̀nà ṣètọ́nù owó yìí náà ni ìdákun so gbogbo eléyìí kò jẹ́ nǹkan kan fún wa àìmọ́ yọ ẹlòmíì náà pé ó ṣe é ṣe é ṣe náà gbogbo ẹ̀ náà kò ní bọ́ọ̀sì náà ni tó bá sì bọ́ọ̀sì sí fún ọ kò sí ní ẹni tí bá ń rin ọ̀nà aburú fún àwọn tí a bá ní e, ìbéèrè so a lè máa pè báyìí ní àti di àsìkò yìí fún àwọn tí a bá ní ìbéèrè so a lè máa pè so àmọ́ síwájú kí n tó máa gbé call tó fẹ́ fún àwa èèyàn ní ìkéde nípa wá sí ìta gbangba tí àwọn àdínù nàfíhà mọ́ sọ́kọ́tọ̀ àdínù nàfíhà lè dára tí wọ́n máa ń ṣe ní oṣooṣù ní ojúkòtò ní adéta roundabout ní aago ní ọjọ́ sunday ní àárọ̀ náà ni wọ́n ṣe àwọn ustad wa sheikh najmuddin Larry mahmood asalapa àwọn ni wọ́n ṣe lecture ní ọjọ́ yìí tọ́pìkì wọn. Eh, ní ọ̀tọ́lá ní ṣáṣàlá tó gba kí a sọ fún ẹni tí kò gbọ́ lẹ́jí kí n gbé àwọn kọlù kọ̀kan tí ó wọlé yìí. Aleykum salaam wa rahmatullah. Ẹ̀rọ ẹjọ́ tọ́lẹ̀ ní jẹ́bà jẹ́. Náà mẹ́ka bọ̀. Àbẹ̀rẹ̀fí ló sọ̀rọ̀ àjàbà tó kù láwọn sọ̀rọ̀. Náà mẹ́ka bọ̀ sọ. Mo gbádùn tó dáàmú tó sọ lónìí ìlú Ṣẹ́ńgẹ́fì. Ẹ̀rẹ̀ ìlú ilé ìṣúra ẹ̀ tó bẹ́ẹ̀ náà ló bá rí láwùjọ àwa Mùsùlùmí kò gbọ́dọ̀ yẹn gbọ́dọ̀ mọ́ ẹ̀ńkọ́rù ètò ìwà báyìí. àdúgbò pọ̀ sí ní káràkùn béèrè kejì tí mo fẹ́ béèrè mo fẹ́ béèrè béèrè kan ní pé tí mo ń bá ń ṣe kútúbà lọ́wọ́ lójoojúmọ́ báyìí. ẹni tó bá wọlé aláàbòsí láǹfààní àti ẹnà fúlàní àti kíni kí tòkí ẹ kúkí tó bá bá ìmọ̀ mi ṣe ṣe kútúbà lọ́wọ́ káràkùn. bẹ́ẹ̀ni ní ọjọ́ kan alẹ́ sọ̀lọ́ ọ̀rẹ́ sọ́lọ́ tó àná wá jòkó ànábì sọ pé ṣókí iná fìlà náà lóhùn sí iná fìlà ànábì ní dídé kún fọ́tọ́ lé ọ̀kà àti ànábì ní kúrò lè kọ́ iná fìlà ó túmọ̀ sí pé ẹni tí wọ́n bá ti bá wọn tán ṣe kútùbà lọ́wọ́ ẹnìyẹn láǹfààní kó ṣe iná fìlà méjì wájú kó tó jòkó tó bí ó ṣe jẹ́ ni wallahu a'lam naam ẹ ti wọlé. aleykum salaam wa rahmatulah. aleykum salaam. aleykum salaam. نعم الله عليكم جميعا. نعم تبغون lórí kan wọ́n fẹ́ bèèrè sáàbù ká gbà pé ẹnìkan ọ̀sẹ̀ wáìtì wọn láwọn fi ṣe àdúrà ǹjẹ́ nígbà bá nígbàgbọ́ sí ọlọ́run ṣó lè gbọ́rọ̀ ló wọ́n ní ọ̀sẹ̀ ìyọ́nú kan ni. kọ́lá kọ́ jẹ́ ọ̀sẹ̀ rẹ́ẹ̀dì kọ́mọ́ jẹ́ premier mọ́ kọ́mọ́ jẹ́ lọ́ọ̀sì mọ́ kọ́jẹ́ ọ̀sẹ̀ rẹ gbogbo yóò tó lè wù kọ́jẹ́ nú ọ̀sẹ̀ èèyàn gbọ́dọ̀ lò tòtórí ọ̀sẹ̀ ò ní í ṣe pẹ̀lú àdúrà pẹ̀lú arizik kò ní í ṣe pẹ̀lú rẹ̀ òkè ọbẹ̀ lọ́wọ́ bá ẹbẹ̀ lọ́wọ́ kọ́lọ́wọ́ sànù mi ó ti tán ọlọ́wọ́ àìlẹ̀ ẹni tó bá wà lórí ọ̀tẹ̀ yẹn ó ti pẹ̀lú ọlọ́run àlékún sọlá jazakumullahu khairan náà ọjọ́ òní mọ́júmọ́ ọ̀la àwọn àkọ́rùn bíbí àyè ni ìwé ìdìbò fáwọn òṣèlú mẹ́tílá òru lójú rẹ̀ káwọn síra wa lọ́la. wàhálà kò kò sí kò sí náfìlà tí ń kọ́sì gbogbo fìtínà yìí bóyá wọ́n ti mọ̀ á wọn ò fẹ́ yà sí ni wàláhì èmi rí i pé ara mímọ̀ tí wọ́n mọ̀ náà ni ẹni tí ó sọ̀rọ̀ yẹn ta gbangba fi sọ so ara wọn genesis problem ti ń ba Ìlọrin jẹ́ àwọn gẹ́gẹ́ lélẹ́yìí tẹ́bìlì fáwọn fẹ́ fi owó làwọn fẹ́ fi ṣe ìjẹ́ àfà ìmọ̀lẹ̀ yẹn fi ń ṣe ìjẹ́ àfà kí ni wọ́n fowó ṣe ìjẹ́ àfà kí ni wọ́n fowó tákà bọ́tọ̀ pé ọ̀bẹ̀kùn bàbá eh, ten million káfọ́ ọmọ tó pé ọ̀bẹ̀kùn bàbá ten million nítorí kí ni kí ló ní iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ wo ló ń ṣe ọ̀nà wo ló gbé kalẹ̀ tó mọ̀ ní ọbẹ̀ kan bá ten million so òun náà ni pé kí àfọwọ́ ṣe tán kí mo fẹ́ fi owó ṣe fàárẹ̀ àdánwò lálá ni fún òun náà ní sì ń dààmú gbogbo àwọn ọ̀dọ́ lónìí yìí ṣe má ba yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ idp yìí mọ ọ̀rọ̀ yín ẹ dákun ẹ má dákẹ́ o ẹ má dákẹ́ ṣùgbọ́n ẹ ṣe ń ṣe ẹ̀rẹ́ tó máa ṣe wọ́n wá tó dé àti bákan náà lè bá pásínálì àbí kẹ́ẹ̀sì fẹjọ́ sun ẹni tó ju ogun yín lọ kẹfẹjọ́ sùn pé ẹ̀gbọ́n yín wí ni bàbá so ìwọ̀n bàbá nam ẹ̀yìn ẹlẹ́kejì ìran ti kọ́sì wọn náà o wọ́n ní náfìlà tọ̀ àbáwọn tó láwọn ń ṣe náfìlà làwọn tó láwọn tó lẹ́nu làwọn ṣe kùránì lójúmọ́ ni wàláì kìí sí lànà tiwa o ó yí ẹ̀yin náà bẹ́ẹ̀ pé àfojú rẹ̀ ni atẹnujẹ ní ìdààmú yín tó ẹ jìnà sí kódà kẹmọ́ wàá bìnú ọlọ́wọ́ bá wọ́n lọ wà nínú àwọn àpàtó ti lọ ń lù lọrin yìí náà sí yẹn náà fílà fourth january àbí thirty thirty first december àfáwọn oníṣirú ẹ̀ sẹ́nu pé àdánwò lẹ́yìn nu ọ̀ tọ́lọ́ nǹkan wọ́n ṣe ńlá àdánwò fún islam tó kọ́ sànù yẹn o kó sànù àwa náà naam ẹ ti wọlé alaikum salaam. ẹ̀yin last call o ẹ̀yin last call o ẹ̀yin last call náà ẹ̀ṣẹ̀ ń gan so nínú náà ìtàlá wà tún wọn pàdé ní ọjọ́ mẹ́jọ fún àwọn tí a bá fẹ́ pè mí ní ẹ̀yìn ètò zero eight one zero three three five one five one nine zero eight one zero three three five one five one nine subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik fataha sọ̀rọ̀ mi ló dágbére pé assalamu alaikum wa